أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Adé tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn ará rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbẹ̀gbẹ̀ àkèyàmọ̀. Abẹ Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìgbìyànjú wa látàrí ẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn Islam. kọ́lọ́n kó gba níjọsìn lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kọjá ká soríire ayé àtijọ́ gbèrè àkèyàmù kọjá ká wúlò fún Islam anabi sallallahu nínú hadithi tí ó fẹsẹ̀ rinlẹ̀ ó ní bá ó lò ó ń fún bí rẹ̀ ó ṣe fún bí ó ṣe máa fún bí ẹ̀sìn ó ṣe di alààyè tí ò ní jẹ́ òkú gbogbo àwa tí a jókòó iná tí a jẹ́ ọ̀dọ́ abẹ́lọ́ kọ́lọ̀ kó kàwákàrà àwọn tí ó nífẹ̀ẹ́ kọ́lọ̀ kọ́ wa lu àwa náà fún báwùjọ yìí ó ṣe dáa ẹlòmíì kò lè sàmì kọ́mọ pàdùà ẹ̀yìn àwọn sàmì. nam ní àkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ jókòó láti àwọn àyè tí kálukú wa ti wá december ló di twenty eight àbí twenty nine lónìí tí n bá ṣe mistake twenty nine eight ni okay àsìkò táwọn kan ti sórí ibú kan sẹ́yìn àwọn kan tó wá múra orí ibú mi lọ́wọ́ tọ́já sí wípé wọ́n mọ̀ yapa ọlọ́run níyapa ọlọ́run tó nípa tó o bá dáhùn òtẹ́ẹ̀lì ní ìsìn wọ́n ti múra january one lẹ̀ tó náà bàbá àwọn oníṣìnà wà tó o bá dáhùn ilé ọtí bí ilé ọtí kan tá a mọ̀ tá a gbọ́dọ̀ dá kọ wọ́n ti to ìgò ọtí tó ti ga bí ìgbà téèyàn fẹ́ kọ́lé two three story building wọ́n ò máa re díẹ̀díẹ̀ àwọn èèyàn ó sì mọ́ká tó o bá dé ọ̀dọ̀ àwọn ẹ̀yà onírẹ̀gájìn àwọn olóògbògbòrò ọ̀pá ẹ̀yìn àwọn náà ti ń ki àgbo burúkú lẹ̀ tọ́ ọ bá dọ́dọ̀ àwọn oní sound studio àwọn oní dj àwọn oní aburú torin àwọn náà ti múra alẹ̀ pé kódà bí petrol ṣe wọ́n yìí sincerely wọ́n ti fi petrol ọlọ́mọ jẹ́ kí ilé ó tó jóná láàrin ìsìn sí january one ni torí àwọn kan ti mú petrol lẹ̀ petrol tí wọ́n ṣe kí ni o tí wọ́n fi ṣe aburú tí wọ́n fẹ́ ṣe nínú ìgbà táwọn èèyàn yàtọ̀ sáwọn ọmọ tí wọ́n mọ̀ ju báńgà kí nínú òòlù tí wọ́n ju báńgà tí wọ́n dẹ̀rù bàyàn yàtọ̀ sáwọn amrobas tí wọ́n máa jalè tí wọ́n máa rọ́ọ̀bù nínú ìlú àwa wá ń jókòó àwa ń gbọ́ tọ́lọ́hún àpadà sí igbó ọlọ́run mẹ́jọ bá wa láéláé tí bá ti bá àwọn stúdẹ́ǹtì sọ̀rọ̀ báyìí nǹkan kan máa ń wá sí mi lórí èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà dì sí stúdẹ́ǹtì ni mí level studentship ọkọ̀ ìtura wọn lọ ni nígbà kan làwa náà máa ń jókòó àtúnjókòó bẹ́ẹ̀ sìn náà o tá a tún gbọ́ wá sí lẹ́nu àwọn àáfàá ṣùgbọ́n jíjókòó ti sìn ọ yàtọ̀ sí jíjókòó bẹ́ẹ̀ ṣe jókòó yìí ìgbà kan làwa náà wà báyìí tá a máa wá jókòó wọ́n máa wá bá wa sọ̀rọ̀ èèyàn ọmọ téèyàn ọ̀jẹ̀jọ́ náà lọ́hùn èèyàn kẹsà ń gbọ́ gbogbo ẹ̀ ifọ̀ ọ̀pọ̀lọpọ̀ téèyàn ń gbọ́ gan ìmí ìṣẹ̀ṣẹ̀ yé èèyàn ni ìlú wo la wà ní ìsìn yìí nínú àwọn àfáà wa níwò tó máa ń bá wa sọ̀rọ̀ dr asara wà mọ́ wọn dr fìdúlá àṣàáfì wà mọ́ wọn nínú àwọn sáàsù tó kọ́ ìbílẹ̀ máa dùn lárọ́ bí sáàsù abdulhakeem bashar fún wa náà tákì ìbílẹ̀ ilé kí ó ní máa dùn lárọ́ bí àtàwọn àfáà míì náà bùtà àwàyé náà so orí méjì òní táwa náà máa ń gbọ́rú ọ̀rọ̀ yìí èyí ò bìlíìfù pé mi náà lè dé microphone téèyàn máa bá yàn sọ̀rọ̀ torí pé máa jọ́ náà tó bá ní kéèyàn sọ̀rọ̀ sẹ́jú méjì èyàn ọmọ kí ló lò kọ́là kọ́là rọ̀ṣúlù láì ṣọ́nà láì wàṣálà kúlẹ̀ èyàn ọmọ àgbàlẹ́ lọ. ṣùgbọ́n lónìí ẹ̀yin náà ń gbọ́rọ̀ lónìí abẹ náà gbogbo ìlọ náà jẹ ní látara sàlámù tẹ́yìn náà wàá di force that must be reckoned with tọ́jẹ́ pé bíkíbi tí kálukú yín bá wà wọ́n gbọ́dọ̀ kàyìn kó náà lù ọlọ́run ṣe bẹ́ẹ̀ àtọkùn àtobìnrin sọ wá rí kò rọrùn àbí kéèyàn òṣìṣẹ́ wàlẹ̀dínà jáhàdù fínà lánà àdìyánáwó ṣùgbùlánà kò rọrùn kéèyàn sọ wípé òun fẹ́ kọ́ mansion kọ̀ wá tiẹ̀ lé mú yéèpẹ̀ kọ́kọ́ fi ẹsẹ̀ wọn bá ṣe wọ́n ṣe ń gbà kéke á ti ẹsẹ̀ bọ́ á wà fi yéèpẹ̀ kọ́ ẹsẹ̀ àwa ni mo ti kọ́ ilé ọkọ̀ bẹ̀rẹ̀ bí kan kọ́kọ́ ti ẹsẹ̀ bọ̀lẹ̀ náà kọ́ wá fomi royè pẹ̀ tọ́ ọba ti kọ́ léwu tó dúró ajẹ́pọ̀lọ́ lè sàánú tiẹ̀ náà kọ́kọ́ two three story building tó bá yá mo lọ́mọ tí ọba já sáàmù kékeré ṣe kí ni o ìtì jẹnu sámúsámú sọ́wárí gbogbo yín tọ́píìkì tán fún mi ẹ̀yin tẹ́ ṣe lẹ́jọ́kọ̀ yìí ẹ̀yin àtàwọn ẹgbẹ́ yín tó tó wà káàkiri àtèmi tí mò ń sọ̀rọ̀ àwa láṣẹ societal reformation students role dáhùn tùlà fi ìsìlá ìlìmùtìtàmà kí ni ojúṣe àwa tá a já kẹ́kọ̀ọ́ ó rí pé níbi àsọ pé ìgbà míì táwọn afáfá bẹ ó rí pé dáhùn ṣàbà á lo ṣàbà bùbí kí ló fà á torí pé àṣàbà lẹ́yìn sàkà ṣàbà àwọn ọ̀dọ́ kan bẹ̀ máa wo àwọn ọ̀dọ́ kan náà mo ti ń kí irú wo lè táwùjọ ṣe ọ̀dọ́ náà làwọn náà OPC OPC àwọn Odua People's Congress arúgbó lè lọ́wọ́ ní OPC ta lọ́pọ̀ ní OPC ọ̀dọ́ tó o bá nínú àwọn ọ̀dọ́ OPC tí wọ́n bá gbé ìbọn àfà àbí wọ́n mú àdá àbá àkẹ́gbẹ́ wàhálà ètò bá mú fún àlẹ́ ìjùmọ̀ màmá sá ẹ balẹ̀ kọ́ bá sì wù yọ ọ̀sọ̀ balẹ̀ lóòótọ́ àbí kọ́ má mú ọ̀dọ́ lòun náà àsọ̀rù tiwọn. tọ́ ọ bá ráwọn ọmọ yahoo yahoo tí wọ́n já owó olówó lórí íńtánẹ́ẹ̀tì jàmá kí ni wọ́n ọ̀dọ́. tọ́ ọ bá ráwọn ọmọ obìnrin tí wọ́n ń sasẹ́wó tí wọ́n ń sasẹ́wó kí tí wọ́n wọ aṣọ bú bí nǹkan tí ẹnìkan rí lánàá á olórí burúkú lóbìnrin yìí ó ní wọn tó ń ta odidi obì ó sì yọ odidi gbáàyà téèyàn ọmọ rí ti ń bẹ́ gbáàyà rẹ̀ lẹ̀ bá fẹ́mi pàǹpà náà nù irú àwọn eléyìí ò lè táwùjọ ṣe tọ́ ọ bá nílò àwọn ọmọ obìnrin tí wọ́n ń bóra irú wọ́tọ́ ọjọ́ obìnrin tí wọ́n náà bá ń bóra ọ̀bẹ̀rù ọlọ́run kọjá ọlọ́ bleach òun fẹ́ ṣe kinní kan òun tó ní èṣù lọ́ńtọ̀ ọ̀jẹ́ irú àwọn ọmọ tí ń bóra irú àwọn ọmọ aṣẹ́wó sọ̀rọ̀ pé wọ́n ní ó tó àwùjọ ṣe máa wo ó rò pé irú àwọn ọmọ bíi òbí rere táwọn ọmọ ti do ń jó tán ti do níjó nínú ìlú àwọn ọmọ oníwákà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó láwọn kọrin Islam tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn aṣẹ́wó ni wọ́n lọ ka ìtàn wọn tíátà lọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣe tẹ́lẹ̀ wọ́n wá rí pé táwọn bá tún yí mọ́ ẹ̀sìn ẹ̀sìn ṣe kí ni o ẹ̀sìn dùn jẹun wọ́n wá do ní fújì àdínì táwọn èèyàn náà wá dojú látara wọn irú wọn ò lè táwùjọ ṣe kódà irú wọn ò tó máa takò oyún yín pé ẹ má dáhùn oníṣúná yẹn lóhùn ẹ má dáhùn ọ̀dọ́ yẹn lóhùn irú àwọn wo lọ́wọ́ lè tún àwùjọ ṣe àsáwọn ọ̀dọ́ tán lẹ́kọ̀ọ́ ó rí pé ustaz wa tí wọ́n parí ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ń sọ̀rọ̀ tẹ́rìbíyà màá sọ̀rọ̀ débẹ̀ láìpẹ́ gbogbo àwọn tí ń darí nàìjíríà tẹ́rìbíyà ló lò wọ́n professor wà nà wọn doctor wà nà wọn master soda wà nà wọn èyí tó jẹ́ dìgírì ọ̀dà wà nù wọn ẹnjìníà wà nù wọn àkántáǹtì wà nù wọn lọ́yàsì wà nù wọn ṣùgbọ́n torí pé wọn àbẹ̀rù ọlọ́run wọn à lè táwùjọ ṣe ìreni nílànà tọlọ́run tí máa jẹ́ èèyàn níláárí kò ṣe kí ni o kò sí fún wa kí n tó máa bá dánilẹ́kọ̀ọ́ ìlọ ìtọ́jú mi rí láàárọ̀ yìí ní ojú ti bẹ̀rẹ̀ wá sí i nígbà tí mò ń bọ̀ wá sílùú láàárọ̀ yìí ibẹ̀ ló ti mọ̀ pé ìlú yìí a nídìí irú wọn tó jókòó yìí bí fáírọ́ọ̀sì ò ṣe wá ní kó sára tiẹ̀ náà tí wọn náà ní dídàkudà ńlọ́farúwá sí i à ń bọ̀ mọ́tò tó gbé wá fẹ́ ra petrol a rí àwọn civil defence kódà mo ti rò pé máa compose ẹ̀ the only mistake ló lè pé ká ní mo bá ráyè ya picture tó ṣẹlẹ̀ yẹn ni mi ìbá fi ṣe evidence lórí Facebook àbí internet mo ti ní ma ọ yẹ kí n compose nǹkan lórí ẹ̀ tó mọ̀ pé àwọn olórí ibú iná pọ̀ nú àwọn tí ń darí ìlú yìí àwọn ọ̀tá ọlọ́run àwọn olè àwọn tí wọ́n kọ̀rọ̀pùtì tí wọn ò fẹ́ kí ìlú ọ̀dà àwọn náà pọ̀ nlú yìí ìlú yìí kó tó lè dá ó dijọ́ táwọn ẹni ọlọ́run bá ń darí sọ̀rọ̀ pé nínú àwọn tíjọba fún láṣẹ àwọn tó bá jẹ́ DPR àwọn Department of Petroleum Resources wọ́n lè ti lè kópa wọ́n sì lè fọ́ọ̀sì wọn kan tó wọ civil defence náà wà wọn àwọn ọlọ́pàá sọ́jà gbogbo wọn àwọn civil defence tààrọ̀ ìtàn kò bá dání gidi ó rò pé bẹ́ẹ̀ lu ọlọ́run ní bẹ lára wọn ó rò pé wọ́n nífẹ̀ẹ́ aráàlú àṣàfẹ́ gba bíráìbù wọ́n délé epo yẹn lásìkò tí mọ́tò tí wọ́n fẹ́ kọjá ń bẹ̀ ní wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní ta epo àáfà ìgbà tí ètò ìṣẹ́jú márùn-ún àwọn mọ́tò ti tò lọ wọ́n wá ara nínú àwọn kinní tó yẹ ká fi máa tepo yẹn ìkànnà ara ń lò bẹ́ẹ̀ àṣẹ wọ́n ti ń dúnàdúrà pẹ̀lẹ́ tó ilé epo wọ́n wá ń tepo wọ́n tepo fún mọ́tò tí ò ju mẹ́rin lọ àfà wọ́n ti wọ́n ti jọ yanjú ọ̀rọ̀ ara wọn etí mò ń sọ wẹ́rẹ́ yìí àárín forty minutes òun ni ìbọ̀dá àárín kan wọ́n ti lé epo yẹn kí ni ọ̀sẹ̀ rẹ̀ wọ́n ti sẹ́tù ara wọn ẹni tó wà níbi tán ti dánwò ẹ̀bùrà wa bá wa ó ní òun fọlọ́n búra wọ́n gba petrol fifty litres lọ́wọ́ onílé epo wọ́n sì gba iye owó tẹ́lẹ̀ kankan ọ̀mọ́ wọ́n ní pépò ọ̀yọ́ mọ́ àfà wọn ò lè tẹ́kù mọ́ torí pẹ́ẹ́ni yẹn ń tẹ́kù ní two twenty ìjọba ní kàtà ní one forty five ẹ wo iye litres tírú ẹni yẹn ọ̀tà lórí lítà kan ẹ wo iye tó ń rí ó ń rí seventy five naira extra profit tí wọ́n bá já táǹkà kan fúnlé epo thirty three thousand litres ló wà nínú táǹkì kan tó bá jẹ́ pé táǹkì méjì òun lẹ́ni yẹn fẹ́ tà tó jẹ́ pé ló nílé epo yẹn tí ó tà that is sixty six thousand litres tan seventy five naira extra profit wòye tó máa jẹ́ àwọn ọlọ́pàá àwọn civil defence gba tí wọn ò tẹ́pọ̀ mọ́ aráàlú òtún náà sọ́fà padà ẹ̀ mọ̀ náà lékele o two twenty mo wá rò pé ọlọ́run kú àìbí ọ yẹ kára ọ̀sán láti sámà kọ́ pa gbogbo ẹ̀ civil defence yìí ni ṣùgbọ́n náà ọ̀bọ̀ ọ̀bọ̀ oṣù ní bọ́yá ṣe kí ni o bọ́yá tùbá societal reformation aláàfẹ́ tún àwùjọ ṣe microphone ni mo fi ń sọ̀rọ̀ sóní ìdí kí n tó ṣe tọ́ba ti ń ṣiṣẹ́ tó yẹ kó ṣe kò nídìí àtúnṣe ẹ́ńjìnì rèé nǹkan kan ò ṣe àwa mú kí àwa ń tú ayọkẹ́lẹ́ kan lẹ̀ sọ wọn pé ní tí ó bàbá jẹ tá a bá fẹ́ tún ṣe kí náà ṣe àátún bàjẹ́ ṣùgbọ́n àwùjọ wa ti bàjẹ́ àwùjọ ti corrupt ọlọ́run dẹ̀ ti wọ́ọ̀nù wa látúnṣìdú lárúbọ̀ báàdà ìsìláhìá ilẹ̀ ọlọ́run ti kọ́ da ọlọ́run dálẹ̀ ní nǹkan da ẹ̀ṣẹ̀ láfibalẹ̀ ọlọ́run jẹ́ ìyapa ọlọ́run láfibalẹ̀ jẹ́ bó o wá làwa tá a já kẹ́kọ̀ọ́ kí lọ́fà tó fi já sí pàwọ́ aláàtúnṣe mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ kí láàfin mọ̀páwùjọ ti bàjẹ́ zọ̀hárọ̀ ìfàsáàdù filibari wàlibahar ìbàjẹ́ ti di ń tọ́fọ́ká ó ti di ń tó fojú hàn lórí ilẹ̀ nínú omi nínú òfurubádá nínú mọ́sálásí nínú chọ́ọ̀chì ní sùkúù lọ́spítù lọ́dọ̀ ọlọ́pàá lọ́dọ̀ olóṣèlú lọ́dọ̀ gbogbo àwọn èèyàn bó o láṣẹ wá mọ̀ pé ìlú yìí ti nídìí àtúnṣe bó o láṣẹ mọ̀ pé àgbáyé nídìí àtúnṣe jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ alákọ̀ọ́kọ́ ọlọ́ni wà máa ń kọ̀ látòlí jìnnà wàlẹ̀ ẹ̀ńsá ńlá lè àbúrú mi ò dé èèyàn àtàǹjẹ̀nú lásán àfi ká lè máa jọ́sìn fún wọn lọ bó o láṣẹ wá rọ̀ káwùjọ ti bàjẹ́ ibi alákọ̀ọ́kọ́ ni pé ìtọ́ lọ ń torí ẹ̀ dá wa gangan òun ni ká máa sìn ín àdáwò ti ṣẹlẹ̀ ń bẹ̀ mo fẹ́ mu láti bí àtàwọ̀hìd wal ìbádà lónìí tí ó jẹ́ ó yé wa pé àwùjọ yìí ti bàjẹ́ àwọn èèyàn ọmọ ọlọ́run lọ́kàn mọ́ tó bá di mi ilé sọ inú ìlú wo tá a wà yóò kí n lo Ìbàdàn ṣe case study táwọn eléégún tí wọ́n bá bẹ̀rẹ̀ eégún kódà àáfàá tó bá gbé sàárẹ̀ kọjá mọ́sálásí wọn lè sá pankẹ́rẹ́ ẹlẹ́yà tí ọba rárá dúró wọ́n lè sá pankẹ́rẹ́ ọlọ́run lè bínú sí wọn o ṣùgbọ́n wọ́n kọ́ sá pankẹ́rẹ́ náà táwọn eléégún bá bẹ̀rẹ̀ ọdún wọn ó ní oṣù mùsùlùmí mọ́ náà lù yìí ẹ̀fà àwọn eléégún lẹ̀ àwọn olóró àwọn ìlú kan bẹ́lẹ̀ yorùbá yìí tọ́jà pé ńlọ́fà wà láàrin àwọn olóró àtàwọn mùsùlùmí wọn ò ní tán bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ jáde wá kásùbà ẹ gbọ́dọ̀ jáde wá kí mọ́ gbíbì iye tó tó máa fi sọ̀rọ̀ ẹ ní lè jáde lórí iye ọlọ́run ìtọ́lọ́ nítorí ẹ̀dá wa àríṣe mọ́ fìyẹ́lẹ̀ lọ́wọ́ àwọn àdúgbò àwọn mùsùlùmí ń bí ìbejì wọ́n sì ń so òwò ìbejì àwọn tí ó máa fa kílẹ̀ ọba jẹ́ tí ó máa fa bínú ọlọ́run àwọn èèyàn ń sọ̀rọ̀ ìbejì nínú ìlú yìí ó rọpọlọpọ mùsùlùmí tá a jọ ń kírun wọ́n ṣe prógámù kan ní bcos nìbàdàn wọ́n gbé bàbá ẹlẹ́bọ kan wá látọ̀yọ́ ó lẹ́yìn mùsùlùmí àti christian ọlẹ́ ẹ̀ máa ń tara ayé jẹ ọlẹ́ ẹ̀ máa ń tọrọ ayé jẹ ẹ máa wá sọ pé mùsùlùmí ọ sọ pé àwa la pọ̀ jù ẹ̀yin christians ẹ lẹ́yìn lẹ pọ̀ jù ó ní ẹ máa tọrọ ayé jẹ àwa ẹlẹ́bọ la pọ̀ jù á lórí rédíò ló ti sọ ọmọ tẹlifíṣàn ó ní bàbá kí lẹ bá bì ọlọ́ àwa la pọ̀ jù ó ní ẹ ó ní ẹ máa tọrọ ayé jẹ aláwa kẹ máa wò yé ni àgbáfìfo ẹni máa dóyàwó lágbàmìfo gbogbo yín bàbá kí lẹ àgbàlérò ó ní bẹ́ẹ̀ ni ó láwọn àáfàá yín ṣe ìwà ṣe ìtàn lọ́dọ̀ àwọn baba aláwo àwọn pásítọ̀ yìí ṣáì bá wọn rí nǹkan mọ́ nínú ṣọ́ọ̀ṣì ó ní ẹbí wọn mélòó nínú wọn ló lè bú wa tá à ní ìrànlẹ́ mọ̀ ó ní díẹ̀ nínú àwọn pásítọ̀ yín àtàwọn àáfàá ní ìdọ́dọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ wọn tá máa ń pariwo lórí rédíò tá máa ń lẹ fóòsà àti sì bá wà láṣìírí wọn ní tó sọ correct. àáfàá ládùúgbò tèmi ti wá wàláì mọ́sálásí kan wọ́n rí nǹkan mọ́bẹ̀ alẹ́ níjọ́ tí wọ́n ọ̀kan nínú àwọn sítúdẹ̀ǹtì ọmọ ilé tóun dúró súnà dáadáa ó jẹ́ déédé àsìkò tóun fẹ́ kọjá ni wọ́n rí kan ìmọ̀ mọ́sálásí ìjọ sẹ́wọ̀n yẹn sẹ́ẹ̀kọ́ ó tó tú náà ni sìnà ló tu sẹ́wọ̀n àwọn obìnrin yóò máa wú wọn láfa lọ kí àwọn bú àwọn súnà tí wọ́n máa ṣépè gidi fún wọn ó rí kan mọ́ mọ́sálásí ara àwọn táàkà kọ́ra wa náà àbára wọn náà kọ́ àforí ti chọ́ọ̀chì èyí ò ti ẹ̀rùjú èyí ò kó ní íńtánẹ́ẹ̀tì ibi títí chọ́ọ̀chì burú dé orí chọ́ọ̀chì kan ní abí kìlọ̀ kẹ́lílẹ̀ Ìgbò pílà kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan náà lọ́gbọ́n bẹ́ẹ̀ lóńdó náà àbẹ́kìtì ní láìpẹ́ ìlú ìsìnkú èèyàn náà tí wọ́n rí pé ẹni yẹn ò tí ì kú tán tán ṣe mára fẹ́ǹsì ibù tí a ti ká ní fọ́mà fóònù mi ni mo ní píkítọ̀ rẹ̀ lórí fóònù nílẹ̀ Yorùbá yìí náà wọ́n fi èèyàn rí fẹ́ǹsì chọ́ọ̀chì bọ́ bá ṣe ń jẹrà awọ́rò ni àwọn àfọ́n olórí ìlú lọ́ba wọn ṣe àtàwọn pásítọ̀ àtàwọn babaláwo ó lẹ́ẹ̀mọ́ta ayé jẹ̀yìn lẹ́pọ̀ tó láwọn alápọ̀ jùjọ ní ebo yóò máa dọ́dọ̀ wa tí èbá ṣe pọ́nlọ́ bá ní kéèyàn jẹ́ àáfàá súná òrìjínà ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá lé wọn ní babaláwo wọ́n jọ ń fúnra wọn ní átìmì táwọn náà fún ní ẹsẹ̀ kan sáàmù bí wọ́n ṣe ń lo sáàmù bí wọ́n ṣe ń lo abala yẹn abala tawhid ṣíríkù ti yé ẹbọ ti ẹbọ yẹn sì ń ń ṣe pàwọn èèyàn kan وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا lọ́ọ̀ká tó ṣẹlẹ̀ àfọwọ́ ẹ̀bù kẹfì ọlọ́ọ̀bá ni kẹwọn wọn láwọn èèyàn wọn lẹ́nu rẹ̀ ni wọn wọn kú lásìkò kan náà nínú oṣù kan náà ni tẹ́ ẹ bá ti béèrè wọn ẹ̀kẹ́ gbẹ lásán nígbà táwọn generation yẹn lọ ó tó bá àwọn tọ́lẹ̀ lọ́bí òmùgọ̀ tí ẹ̀ ní yín ẹ wá ń wèrè àwọn ẹni rẹ àwọn bàbá yín tán lọ ẹ lè máa sìn wọ́n ṣíríkù bẹ̀rẹ̀ láyé ọlọ́wọ́ ara ànábì wa nóhùn láti wá pa ṣíríkù rẹ àwọn èèyàn nóhùn ọ̀gbọ́ wọ́n ń fi nóhùn ṣe yẹ̀yẹ́ ọlọ́ọ̀pá wọn rẹ́ olórí aburú tó ní di reformation òun kọ́ ni káwọn èèyàn máa ṣe nǹkan míì lẹ́yìn ọlọ́ọ̀ jama já fìyẹn lẹ̀ já tó bọ́ sípò míì nínú àwọn tó tún ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ìjọ ànábì wa ṣùáì alayhi salatu wa salam àwọn ń dín òṣùwọ̀n kù ìlọlọ́ nítorí ẹ̀ pa wọ́n rẹ́ wáìlú lìlìmọ̀tọ̀ fìfì alẹ́dínà ìdákàlù alánàásì yastawfun wàyídà kàlù kún awwazanu yóò ṣerú sórí àyà tí mo ká lọ yìí nínú tíra kan azuadu mia àfàwà mẹ̀ṣáwí náà kọ tíra yẹn abdullahi ọmọ umaru wọn ní tábà ń ka mọ̀tọ̀ fìfì náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbọ̀ ń ka nínú ọmọ ń dákú yóò dákú látara àbẹ̀rù ọlọ́run tẹ́ ẹ bá ti wá ń kà á lọ tẹ́ ẹ bá ti lé débi pé yàwó máa yẹ kú mọ̀nà sùlẹ̀rọ̀ bílà abdullahi ọmọ umaru wọn dákú ni pé ọjọ́ téèyàn ó dùn níwájú ọlọ́run tọ́ba ní o dúró sọ́jà tí wọ́n bí ọ̀dà kó o sọ́jà two thousand and seven kọ́ tí wọ́n rí election lọ́yọ́ ṣe ìgbà kálá kéde kankan kan gbà yẹn mo wà ní ìwòrò òdù nìbàdàn tí àwọn sọ́jà wà láì wọ́n na dráìfà wọ́n na fẹ́lẹ́fẹ́lẹ́ tí dráìfà ò lè mí ní two thousand nígbà abiola nineteen ninety three old ninety three ní àdúgbò wa ní Muslim nìbàdàn lábẹ́ bíríìjì nígbà táwọn èèyàn dáná táyà kalẹ̀ tí wọn àwọn sọ́jà dé lójú mi báyìí ní ilé gbàgbé ẹ̀ tí màá kú sọ́jà pàkà pàkà àìsẹ́ pàkà tí àwọn èèyàn ń kó iná báyìí ìjọba ọwọ́ wa ìbí ike báyìí ni bí òkè kí ó ta máa gé jẹ́ bí ẹran àáfà ọwọ́ ń kákò báyìí ni ọwọ́ ń kákò báyìí ni sọ́jà síbẹ̀ ló ti á fi wé àwọn mọ̀lẹ́kà àwọn gíláàbù ṣìdáàd láyà súnà lọ́ọ̀mà àmọ̀rọ̀ òun kẹ́kọ̀ọ́ mọ́jà ṣe pàkà ìjà ń àfà wọn kò gbogbo àwọn ò sì nílò kòbókò irin ni òdùrọrin irin tí irin tí tí tó bá fi rí yẹn ṣe dẹ́kì dẹ́kì yẹn ò ní wó táyé parẹ́ irin ńlá tí ò sì rú ẹ̀ láyé wọn kò bóyá lórí èyí ò sì ní kú jama àwọn tí ń dín òṣùwọ̀n kù abúlé ọmọ umaru tó bá ti káyà yẹn yóò jákulẹ̀ pé bó lòun ṣe fẹ́ ṣe wájú ọmọ òṣùwọ̀n yẹn làwọn ìjọ anabi shuaib òun ni wọ́n dínkù ọlọ́run ṣe kí ni ọ̀pọ̀ àwọn rẹ ní nàìjíríà àǹdóṣùwọ̀n kù àwọn aláṣọ wọ́n dóṣùwọ̀n kù àwọn oní pẹtrol wọ́n dóṣùwọ̀n kù bóyá wọn náà ń ta ráìsì kóńgò ọ̀yẹ̀ kágbolo mẹ́wọ̀n wà ńbẹ̀ mẹ́sàn-án mẹ́sàn-án àbọ̀ òun lẹ́ bá ń bẹ̀ àwọn tí ń ta epo pupa òróró wọ́n ti yọ àbẹ́là sínú ògbò gbogbo orú nǹkan yìí ọ̀n ṣẹlẹ̀ nínú àwùjọ wa ọlọ́ọ̀dẹ̀ ti pa àwọn ìjọ anábìṣọ àìkú rẹ̀ nítorí pé wọ́n dín òṣùwọ̀n kù ọ̀dà àwọn ẹ̀jọ́ ànábì lútù ńkọ́ kí ni táwọn ṣe ọkùnrin àtọkùnrin obìnrin àtobìnrin sótìyé òun ni wọ́n ń bára wọn lò pọ̀ ọlọ́run ọba pa wọ́n rẹ́ lónìí ní nàìjíríà ọkùnrin sọ̀rọ̀ even ní ọlọ́run lọ́kẹ́ gbàdúrà wa nígbà tí David Mark former senate president nígbà Jonathan wọ́n gbé iṣu yẹn wá sí house wọ́n gbé wá senate nàìjíríà pé ká discuss ẹ̀ ọlọ́run tí ó gbàdúrà wa ló ní ká takò majority àwọn senator wọ́n takò pé kò bá sà wa mu kádébà lọ àpúrúfù ẹ̀ ni tó bá rọ́kùnrin tó fẹ́ fẹ́ ọkùnrin nàìjíríà yọ kẹ̀lú sórí rédíò pé this to invite you to my marriage with my ọkùnrin àtọkùnrin lẹ́kẹ̀gbọ́n àbóbìnrin àtobìn toró ó ti dẹ̀tọ́ ó ti wà ní òfin ọlọ́run adúpẹ́ tó jẹ́ wọ́n àpúrúfù ìgbà náà mọ́tẹ̀ wọ́n àpúrúfù orí ibú láíláí náà lu wa jama ìtọ́lọ̀ ń torí ẹ̀ pa ìjọ ànábì lúùtù rẹ ọ̀sẹ̀lẹ̀ nínú nàìjíríà ọ̀dàjà fìyẹn lẹ̀ tó o bá lui ìlú yìí ní nàìjíríà tá a wà yìí odidi ìpànìyàn tó ti já sí wípé ọlọ́run ọba ti ṣe léèwọ̀ fún wa ẹ pa ẹ̀mí tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ìpànìyàn ń lọ nínú ìlú yìí ọlọ́run lọ́mọ iye àwọn èèyàn ńláńlá tí wọ́n ti pa nínú ìlú yìí wọ́n pa Abíọ́lá ní òlu yìí Kúdí abiola inú òlu yìí náà ti pa Bọ́lá Àgè inú òlu yìí náà ti pa Fúnṣọ́ Williams inú òlu yìí náà ti pa wọ́n ní kinní kan tó ra mú odò ó ṣe kíni odò ń bá rere wọ́n pa àwọn èèyàn ńlá ibo lẹ́mí èmi àti ẹ ti wá sèfù nínú ìlú yìí fi àwọn tí wọ́n ń pa á lẹ̀ ẹni tó bá máa ń travel ìgbà tẹ́mi rí sáà ní Yobe State kọ̀fẹ́ sírin àjò kan tá a rìn téèyàn ò ní banújẹ́ torí pé tọ́ba fẹ́ lọ rú yóbè òòlù choice wàá fòrú rìn òòlù lápò nìbàdàn áàdì kánò láàárọ̀ àfọ̀sánrin yòókù bá ti fẹ́ fi òòlù rìn jọ méjì ni ìjọ alákọ̀ọ́kọ́ ó rìn láàárọ̀ ó lè bí kánò yẹn ní aago méje sí mẹ́jọ alẹ́ ó sọ kánò ó mi láàárọ̀ ọjọ́ kejì níjọ́ fẹ́ ọ̀dọ́ ọmọ ìyá wa afa láàrin pé èèyàn ń ṣèrìn àjò àìmọye olè ti fúlàní olè tọlọ́pàá olè tàwọn olè gangan tájà dìbò jalè àìmọye èèyàn wọn ti waste kódà kí ló kọ rẹ̀ dráìvà tó gbé wa tó jẹ́ luxurious bus gangan ọmọ ibo ni ó ní these people they don't waste most of our drivers o ó ní iléeṣẹ́ tóun bá ṣiṣẹ́ dráìvà márùn-ún ti pa lọ́dún yẹn dráìvà márùn-ún ni wọ́n pa kódà ọ̀kan náà àwọn àyà mi tàbí federation of Ìlọrin wọ́n ti ọlọ́ọ̀ni ọ̀jẹ̀ wọn pa àwọn wọ́n wá rù wọ́n lọ sọ́nà Ògùn state wọ́n lọ Kánò láti Ìbàdàn ní o àsọlẹ̀ ti bá wọn ní mọ́tò afa wọ́n dojú ogun ọbọ̀lẹ̀ wọ́n sì gba gbogbo ti bẹ lọ́wọ́ wọn èmi dẹ̀ nìkan mọ̀ ìyá mi ọba kó tí àkàbọ̀ láti Ìbàdàn tí mo fẹ́ lò ní Yobe fáwọn àbísí wáàsí ọlọ́run tí àmì nìkan lọ́lọ́run sọ̀rọ̀ sọ òfin tí wọ́n fi tí a ọwọ́ ọwọ́ di dráìfà ìrìnrẹ́sẹ̀ ẹ̀bí ikọ̀ ṣúta lóru wọ́n wá wa mọ́tò lọ ọ̀nù gbó ńgbà tílẹ̀ mọ́ àṣọ Ogun ṣe tìǹà wà lọ Ògùn ṣe tìǹà tìǹà lọ́nà Ṣàgámù àfà láti ọ̀nà bí wọ́n lọ Ìbàdàn lọ́ká òun yẹn lọ́nà ìpínlẹ̀ padà wọn ìlú wa kò sí security mu wọn pàdé ọlọ́pàá kankan lójú ṣé n kò sí ẹnìkan tó lè fura pé ah, àwọn àwọn ti kò sí kankan tá fi lè mọ̀ kálá àwọn ìlú tó da jẹ́ pé wọ́n ń wo kámẹ́rà gbogbo nǹkan wọn àwọn nǹkan ti rọ́ọ̀bù bíi wọ́n lọ pàdé wọn tá fi gba gbogbo nǹkan wọn wọ́n sì lọ wà wọn ní ogbó ilẹ̀ mú báyìí kálukú ń tọ́ ara ni pé ee wàhálà rè ètí wọn ò tiẹ̀ pa wọn. ibùdó ẹ̀ tí wọn pa gan ẹ bá jẹ́ kó ní high blood pressure ó lè fi kú kílò tó mọ́ pẹ̀lú tọ́sẹ̀lẹ̀ ìlú tiwa wọ́n jalè lọ́nbẹ̀ amúrọ̀bí àtàkì yẹn nínú ìlú yìí òun ni ọ̀rọ̀ ṣìnà ló ti di tọrọ fọ́kálẹ̀ ẹ máa gbọ́ lónìí cases of rape yàtọ̀ sí cases of rape gangan èyí tó jẹ́ pé mutually agreed upon ẹ máa ráwọn ọmọ lónìí tí wọ́n ń ṣe ṣìnà àwọn tó ti níyàwó wọ́n ń ṣe ṣìnà ẹ tó wà ní ọkọ ó ń ṣe ṣìnà irú ẹ̀yin tẹ́yìn jẹ́ students kọ̀yẹ́kẹ́yìn òun kẹ́ involve ní school kan lóògùn state àjùwọ̀n high school ọmọ ss1 wò lọ́wọ́ àbí tó wájú ọmọ ss1 lọ́wọ́ sókè ọmọ ss1 ss ok sórí wọ́n tó wà lẹ́ss1 yẹn kéèjì rẹ̀ ó ju to fifteen lọ tó ti wọ sixteen seventeen education rẹ̀ slow díẹ̀ principal obìnrin ní Ogun State ó conduct virginity test fún àwọn three hundred female students out of three hundred female students only thirty-eight were virgins nínú àwọn ọmọ three hundred kìí ṣe ọ̀rọ̀ ìwọ ọ̀n bẹ lórí íńtánẹ́ẹ̀tì dìsìn tí wọ́n sọ̀rọ̀ nínú àwọn ọmọ three hundred ọgọ́rùn-ún lọ́nà mẹ́ta ọmọ ss one kìí sọ ọmọ ss three tí ó ti wà yẹ kí o kìí sọ ọmọ diploma o kìí sọ ọmọ nc o kìí sọ ọmọ ndhnd o kìí ṣe degree o kìí sọ ọmọ tó ṣe masters o kìí ṣe phd o essence one àwọn ọmọ tẹ́lẹ̀ ìwọ̀n ìyọlójú ara thirty eight that is twelve point seven percent ìgbà tí wọ́n bá ẹ̀dẹ́ essence three yóò ti dòwe àbí eight percent tí wọ́n bá ẹ̀dẹ́ university yóò àbí five percent tí wọ́n bá ẹ̀dẹ́ master yóò kú one percent. nínú ìlú yìí ẹyọ ò tí wàá rí nǹkan kan sọ̀rọ̀ pé tó bá di báwọn ss one akó three hundred jọ thirty eight ni òrọ̀kọ́ ìrí ni òṣèṣìn náà rí àwọn dókítà ọ̀tẹ̀dó àwọn wá lament over teenage abortions pé àwọn ọmọ age thirteen sí nineteen pé level tí wọ́n fi ń sẹ́yìn ó ti pọ̀ jù tẹ́ ẹ bá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ age thirteen sí age nineteen jọ lónìí tẹ́ ẹ bá kọ́ndẹ̀dì wọn jọ á àánú ọlọ́ọ̀lẹ̀ fi lérí bíi mélòó kan tí ó ti sẹ́yìn nínú ìlú yìí náà la wà táwọn ọmọ rẹ̀ dì fún marriage wọn ṣùgbọ́n wọ́n rẹ̀ dì fún kí ni o boyfriend girlfriend bí wọn náà ṣe jókòó ìbẹ̀rù ọlọ́run ènìyàn sámọ máa ánsà àná ìwọ tó o bá ti ní boyfriend you are part of the problem ìwọ náà nídìí kárì fọ́ọ̀mù ẹ ara societal reformation tá a fẹ́ ṣe you are part of it so wá rí mọ ibi tí problem ti ṣẹlẹ̀ mọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ o i'm still on preamble so orí problem tá a ní ni wípé ẹni tí yóò bá tún àwùjọ ṣe kò gbọdọ̀ sí nínú àwọn tí ń bá jẹ́ mò ń bọ̀ wá bẹ́ẹ̀ torí pé nínú tí ń bẹ lọ́wọ́ mi bì ìwọ tó o bá fẹ́ tó àwùjọ ṣe ìròyìn bíi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún kan ń bẹ tó gbọ́dọ̀ wà lára rẹ ìwọ tó o bá ń sẹ́yìn kí lọ fẹ́ tún ṣe láwùjọ ṣé dókítà tó bọ́ ń sẹ́yìn ló ṣe wáàsí fún sọkùnrin boyfriend yẹ tó bọ́ ń ṣe sìnà ṣe ló ṣe wáàsí fún ìwọ tó jíwèé wò ní kíláàsì àwọn afẹ́sẹ̀ wáàsí fún ẹ̀rẹ́ gbẹ́jà lọ wáàsí lónìí ìwọ olùdájọ́ máa ń jíwèé wò ìwọ tó máa ń fa kúta máa ń fi Eh, kéré igi ìsáná táwọn fi sí pépà táwọn wọn fà á lónìí ìsìnà ti tọrọ fọkálé ọ̀rọ̀ boyfriendship ọ̀rọ̀ aláwọ̀ wọn ibi tàdánwò tó dé lónìí lórí íńtánẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó tí ọ̀yẹ́ kan ti dé Facebook WhatsApp wọ́n ti ní fóònù sórí ọ̀tọ̀ wà ní ss one to three o ti níbi kó o lo fóònù you are more mature to handle phones ọ̀pọ̀lọpọ̀ yín lónìí ẹgbẹ̀rẹ̀ ó ti dé Facebook èmi náà ti rẹ̀ àyíkọ̀ rẹ̀ nísà kábíyé fi sùn. àná lẹ́nìkan sọ̀rọ̀ ọmọbìnrin kan fún mi ọlọ́run lọ́kẹ̀lá ọmọ yẹn wà láì ọmọ ẹlẹ́à ọlọ́run lọ́la tí ọ̀jẹ̀ kan bá ní sexual intercourse orí Facebook lòun àtọ́kùn ti pàdé gbogbo àwọn tí wọ́n máa ṣe hi hello WhatsApp. can I know you can you shed more light on yourself can we meet can I get your address can I get your phone number can you send your account number wọ́n fẹ́ ba ayé àtọ̀wọ̀ rẹ jẹ́ o lè rí ọkọ gidi lórí Facebook o ò lè rí ìyàwó gidi lórí Facebook so orí ẹ̀ka bá fẹ́ lórí Facebook ọ̀fẹ́ ẹ̀bọ̀ ọ̀sọ̀ ọmọ ní sexual intercourse kó fún ọ lóyún kọ́ ọsẹ́ yóò káyé àtọ̀rọ̀ rẹ̀ wọ́n bàjẹ́ kí kárí àrẹ ó dojúrú kọ́ ọsẹ́ yóò kó o kú kọ́ lọ fẹ́ ọmọ mi ìtọ́jà tí èso lórí burúkú mọ̀ àṣẹ àwùjọ yìí ó bàjẹ́ débi pé orí íńtánẹ́ẹ̀tì làwọn ọmọ tó ti ń múra wọn wọ́n wàá pàdé ṣìnà ń lọ àwùjọ tá a wà yìí ó bàjẹ́ débẹ̀ àwùjọ tá a wá wà yìí ó bàjẹ́ débi wípé ọ̀rọ̀ cortisone ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ẹbú àwọn ẹgbẹ́ kọ̀kọ̀ ó ti láàrin ẹ̀yìn akẹ́kọ̀ọ́ àárín àwọn àgbàlagbà ló wà èmi mọ private school tọ́jà sùkú mùsùlùmí gidi nìbàdàn táwọn ọmọ àwọn ọmọ kan táwọn ìyá ilé sùn kan tí wọ́n ti initiate wọ́n mú àwọn ọmọ yẹn wọnú ẹgbẹ́ ẹbú àwọn ọmọ yẹn náà wá tó initiate others mo wà nínú àwọn tá a jọ lọ ṣe rúkìá fáwọn ọmọ yẹn àwa báwọn òbí sọ̀rọ̀ pé ẹ má jáyà sẹ́wọ̀n pé ọlọ́run ọ̀jọ̀ wọ́n kókó tàbá sùkú mùsùlùmí àwọn òbí tẹ́ máa wùdúrọ̀ ọmọ wọn ah, wọn láwọn ọmọ àjẹwà sókù báyìí wọn láwọn ọmọ eh, lógo ẹni wà nbẹ wọn láwọn ọmọ táti wọ ẹgbẹ́ burúkú wà nbẹ ẹ eh, ńlọ ọmọ màá mi kẹmọ sọ màá mi náà dìdàkudà sọ̀rọ̀ ní pàápàá ìyá obìnrin wọn nífẹ̀ẹ́ ọmọdé ọmọ yìí lọ yóò àmọ́ rò wípé ah bàbá lè rò pé àní ọmọ wọlé ọmọ ìyá mi ah ọ̀rọ̀ ọmọ ìyá pẹ́ yó ọlọ́run ìjọba mi ó kú o kò ní jẹ́ wọ́n ó ti ń dàrin àwọn ọmọ primary secondary tẹ́lẹ̀tẹ́lẹ̀ university poli nc lọ́wà lónìí tí mò ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń dàrin àwọn ọmọ secondary primary mo tó mọ secondary main náà tọ́jẹ́ páwọn ọmọ tí wọ́n ti wọnú ẹgbẹ́ burúkú kó tó lè bá aṣọ orúkẹ́ àfọwọ́n tá a wá sàwọn nǹkan láti disconnect wọn kúrò níbi ẹgbẹ́ ẹgbẹ́ tíwọ náà bá ti ń bára rẹ nínú igi ọsàn àbí igi eh, ọ̀gẹ̀dẹ̀ àbáàrin àwọn olójú burúkú kan yá ara wọn àáfàá súnà pé ẹjọ wà láìpọ̀ bára mi láàrin wọn àjẹ wọn ní kékeré ọ̀rọ̀ wọn àpá àyàn jẹ wọn ní kí n mẹjẹ wá wọn ò lè tètè ṣe nǹkan tó bá yẹn wọn ò ṣe fún ọ wọn ò lè disconnect ẹ kúrò ní o ṣàìtàn níyà àwùjọ yìí bàjẹ́ débẹ̀ débi wípé àwọn ọmọ ṣe kí ni wọ́n tún dẹgbẹ́ olóògbò ni wọn kọ́ wá sáàrin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ student àwùjọ yìí bàjẹ́ débi páwọn ọmọ ò lè dàdánwò ṣe mọ́ cheating sórí gbogbo wọn tó jókòó yìí mentality ibú mọ̀jẹ̀kọ́ wọnú orí rẹ fúnra rẹ ló ṣe wáyẹ́ẹ̀kì tó pàásì ò nídìí parí iṣẹ́ fúnra rẹ ló ṣe jáàmù tí wàhálà admission fúnra rẹ ni wàá parí first degree second degree phd tí wàá dé peak of your career láì parí iṣẹ́ ìwọ tó ń fẹ́ di chartered accountant gbogbo ICAN exams tí wàá ṣe fúnra rẹ ló ṣe ṣùgbọ́n lónìí ó rí láti common entrance primary six ọmọ fẹ́ wọ js one ẹ ti bayé àwọn ọmọ jẹ́ number one a wọ́n tó bá àwọn providers tó kó wọn wá service center àbí àwọn ọmọ yóò pass ẹ má wọlé school yìí seven thousand school bíi twenty one exam seven thousand and twenty that's one forty thousand wàláì téèyàn bá bẹ̀rù ọlọ́run one forty kọ̀ọ̀ra mọ́tò gidi kọ̀ọ̀ra ọ̀kadà gidi one forty kọ̀ọ̀ra fóònù gidi one forty kọ̀wà lùjẹ̀ náà ṣùgbọ́n lónìí torí owó táwọn èèyàn ò rí wọ́n wà á sáwọn ọmọdé wọ́n á máa wo àwọn ọmọ náà ti á rí i pé à àti gbogbo ìdáwó tó bá jẹ́ special àṣà máa ń sórí rẹ̀ ṣùgbọ́n wọ́n máa ṣe kí ni o wọ́n máa sọ fún wa number one a number two b number three c number four f failure wọ́n mọ̀ wá sọ fáwọn tó wá wo bí àdánwò tó wá wà o bóyá ní ìṣe examination room uh, halls bóyá mẹ́ta lè lò tí wọ́n bá sọ one to thirty fẹ́yìn bì wọ́n sọ thirty one to sixty fún àwọn yòókù dẹ̀ tó bá sọ one to thirty fẹ́yìn bì wọ́n tún wọn ò lè jẹ́kẹ̀ẹ́ ìgbà gbogbo thirty wọ́n lè sọ bíi twenty two tí ó correct ọmọ kan nínú àwọn ọmọ tó gbárí níbi tí kọ́mẹ́ntà school yẹn school mùsùlùmí gidi nìbàdàn ni wọ́n lè ká ọmọ yẹn ẹni tó ní skul fáwọn ọmọ tiẹ̀ pé ẹ má dáhùn kábà sọ ẹ kẹ̀ṣẹ́ ìdírọ̀ ẹ̀yẹ ewo tá a ti kọ́ ní skul ọmọ kan náà ọmọ tó gbá ní báwo ló lẹ́gbẹ́ tán ṣe objective questions nínú six seven gba fifty nine ọmọ ní aunty wàláì wàláì they told us lies see this question wàláì this question wàláì know it very well and they call it see wàláì it is the ọmọ tó bá ṣe lọ pé ah, aunty wàláì they don't know book kẹ́kẹ́ sẹ́ẹ̀rì nǹkan torí wípé wọ́n ti tírèlì etí ẹ̀ pé only me I did not pick CO I pick D because I know this is the correct answer jẹ́ fún ọlápẹ̀rẹ̀ kan bí ọmọ nípa wípé how many states do we have in Nigeria ọmọ primary kò tó ẹ̀fẹ́ thirty six ni wọ́n wá kọ A thirty five B thirty six C thirty seven D forty wọ́n wá ní answer is D so àgbọ̀dọ̀ tí ọ̀mọ̀wé òun sàn ṣe é di ẹ lọ kò fẹ́ kẹ́wọ́ question ah, wà lẹ́yìn thirty six jọ is it not Nigeria wà lẹ́yìn after two states abia kuma ya àwọn bá fẹ́ ká torí pé òun mọ̀wé lónìí ó tó fẹ́ ṣe jẹ́ sílẹ̀ exam wọ́n tó pè é answer fún number one a number two b number three c number four d even bí tó bí láwọn private schools ní àtàwọn sùkúù ìjọba wọn wá kọ tíọ́rì wọn kà sásùdúgbọ́ọ̀dù tó má ti gẹ́sítà náà kí nípò wọn sàré parẹ́

tó bá pa wàhálà ọ̀sẹ̀lẹ̀ ní wàhálà ọ́fíìsì àfà àwọn ọmọ wọn fẹ́ẹ̀lì lẹ́yìn àwọn ọmọ tí máa ń mú àwọn òde kan with their less than five percent so rọ́mọ mi ìyẹn pass tó bá ti rí pé àwọn ah, òkú sọ fún wa kò ní káwé lónìí táwọn ọmọ ti jẹ́ pé cheating is the order of the day ó tún débi jambu irú ẹ̀ ló débi ẹnìkan tó parí ní skul kan tí ń fẹ́ dáko tó lọ fẹ́ wáyé sí wọ́n wá fún wa ní fọ́ọ̀mù kan fíìmù kọ̀mọ́dé ó ṣe fíìmù fọ́ọ̀mù graduate yes ẹ̀ẹ̀ka ní news ni wọ́n wá rí wípé girlfriend lecturer ni wọ́n wá trace lọ school wọ́n wá probe gbogbo àwọn lecturers náà pé báwo ló ṣe jẹ́ mọ́mọ́ school yẹn fẹ́ dákọ̀ ẹ̀ ni tẹ́ni fi graduate kò lè ṣe èbó yes kò lè ṣe èbó nàìjíríà báwọn lecturer ni wọ́n sì bá dọ́gbẹ́ wọ́n fún fẹ́sọ̀ wọ́n sì wọ́n kọ́ àṣà sí yóò sì pass ìsìnà nàìjíríà wá jáfà rẹ̀ student ilẹ̀ jábọ́ sàárẹ̀ àwọn tí ń darí ìlú àtàwọn tí ń ṣiṣẹ́ náà lù ibi tìlú yìí bàjẹ́ dé dọ́tòrí ọlọ́run farabalẹ̀ àwọn tó kọ́ ń darí ìlú wa baba ńlá olè jàgùdà gidi òun ni wọ́n tọ́ ọ bá mọ́nítọ̀ trend of events ó rí i pé iná iná nàìjíríà àárín ọdún kan kò yẹ kí wọ́n máa ṣẹ́jú nàìjíríà nígbà Ọbásanjọ́ ó níye owó ribiribi tí wọ́n gbé lẹ̀ pé ká fi ṣe ná wọn àfọwọ́ yẹn ṣe ná àwọn owó tó yẹ ká fi ṣe ọ̀nà wọn àsọnà àwọn kan ló kò jẹ accident lọ́tọ̀ ló sì àwọn owó tó yẹ ká ná sórí education ń làwọn lecturer ná strike sí ìjọ kan tó o bá dá àwọn premier universities like UI ó ní wọ́n fẹ́ ṣe practical ní university stove stóòfù sọ́bálà àká ìmọ̀ stóòfù níbi táyé ti advance ẹni pé even kìí ṣe gáàsì irú èyí tó léwu yìí gáàsì tí wọ́n ti fly everything márùn ògiri kẹ́ẹ̀kì bí bàtẹ́ tanná lásán kẹ́ẹ̀kẹ́ tanná ni kẹ́ẹ̀gbé orun tẹ́ fẹ́ lò fún practicals nǹkan ọmọ ṣiṣẹ́ lọ ẹ̀sẹ̀ máa wá kẹrosíìnì kò tún sí kẹrosíìnì ẹ wá fẹ́ kọ́ ọmọ nàìjíríà tó parí ní chemistry department kó lè meet up pẹ̀lú chemistry department tiwọn ní ghana níbo síbo tàbí chemistry department wọn ní Malaysia àwọn tó kọ́ ń darí ìlú wa wọ́n ti kówó ìlú ìjẹ ìyẹn lọ́fà tó ṣe máa rí pé wọ́n ń jà àwọn òṣìṣẹ́ lówó kò sí pọ́blẹ́mù Nàìjíríà petrol sun yàtọ̀ sí pé petrol sun àwọn ibi tí wọ́n detect petrol lánàá petrol tó ti ń sun bẹ̀ lónìí ìlú yìí wọ́n ń wa gold gold ò kúrò ní Nàìjíríà diamond silver kò kúrò ní Nàìjíríà kòkó ń bẹ ní Nàìjíríà gbogbo oríṣiríṣi nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ ó ń bẹ nínú òlu yìí sọ́tòrí ẹ̀ ṣe nǹkan kan láàrin àwọn tó ń darí ìlú wa níbi tí ọ̀rọ̀ àwùjọ yìí yí bàjẹ́ dé ìpànìyàn lọ láàrin tiwọn náà tán bá ń jà sípò ọyà ẹ̀ wọn ò sì pa ẹ̀ assassinate ẹ̀ wọn assassinate ẹ̀ tá a bá wá kú láàrin àwọn tí ń darí ìlú gangan àwa tí wọ́n ń ṣèlú lé lórí àwa gangan ti bàjẹ́ ató ti bàjẹ́ ọlọ́run ọba jẹ́ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀mú ọ̀dà torí àsìkò societal reformation student role àwa wọn làwa lè tún àwùjọ yìí ṣe tí ó fi da àwa akẹ́kọ̀ọ́ ni wá àsìtọ́ ṣáájú yìí ó ti yanjú ọ̀pọ̀lọpọ̀ nǹkan èmi ọ̀kẹ́ fún ọ láwọn point kí ló fà tó fi já sí pé àwa akẹ́kọ̀ọ́ la lè tún nǹkan yẹn ṣe tọ́ ọ bá wo gbogbo ń tá a lọ́bàjẹ́ ìmọ̀ ló lè tún ṣe jama tó lè tún ṣe ìmọ̀ sóra àwọn kankan bẹ agbọ́n òní o globe ní ìsìn mọ̀sáàdì pé nínú globe mẹ́ta ńlọ́tàn náà eléyìí ọ̀tàn náà mọ́ kò ní ìdí àdúrà ẹ bá jẹ́ kó ní mímọ̀ nípa náà yóò ti mú kíní tẹ́sítà senos láàrin ni ṣé globe lójó ṣé wáyà kan ló yọnu láàrin ìṣẹ́jú márùn-ún ó lè fix ẹ̀ ṣùgbọ́n tí ò ní mọ̀ ó lè máa lagiri lọ́ra gílóòbù tuntun ó tún ti wò gílóòbù ṣiṣẹ́ ó rò pé já lọ yọ tààrà ó tún yọ tààrà wá nípa tí ó débi òun náà tún ti jó problem pa complex ó tún wò pé ó tún ti gílóòbù tuntun bẹ̀rẹ̀ ó tún ti jó ṣùgbọ́n tó bá dé mọ̀ ìtọ́kọ́ fẹ́ mọ̀ ní pé ṣé náà ń bẹ níbi kinní iná wà ń bẹ ó ti mọ̀ pé kọ̀ọ̀kan sí wàhálà kò lè léwu ọwọ́ akùnkí ni o globe tí ó ti bọ̀ yá tó ní kankan tí ó tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ yá globe eléyìí dá eléyìí ọ̀dá yóò tó kí ni voltage ẹ̀ ṣé kìí ṣe pé lọ́tọ́rà ìbí gbogbo globe tẹ bá ń ti ibò yóò máa ṣe kí ni o yóò máa jó ìmọ̀ ọ̀yànjú nǹkan ní rọrùn sọ wá rà wá tá a bá tó wá jẹ́ akẹ́kọ̀ọ́ torí pé gbogbo ohun tí wọ́n ti bàjẹ́ yìí ìmọ̀ náà náà rò pé àwọn fi bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n corrupt táwa bá wá jẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí gidi táwa níbẹ̀rù ọlọ́run àwọn ọ̀nà tá a gbà kó ṣe pọ̀ ìyẹn ló jẹ́ kí n fẹ́ máa sọ àwọn kókó kókó yìí alákọ̀ọ́kọ́ akẹ́kọ̀ọ́ tó máa tún àwùjọ yìí ṣe akẹ́kọ̀ọ́ tí ọlọ́run ó lò ní sábà bíi societal reformation be it Nigeria or anywhere in the world ṣàkíyèsí àwọn kókó tí ń bọ̀ yìí o alákọ̀ọ́kọ́ níbẹ̀ ìwọ tí wàá tún àwùjọ ṣe àáfàá níwọ gan fúnra rẹ islahu nafs kí mo pé wà á kọ́tọ́ra rẹ ṣe o ò lè jẹ́ ara wọn kọ́ ọ fẹ́ máa takò wọn o lè wà nínú àwọn tó bá àwùjọ yìí jẹ́ kọ́ ọ lọ́ọ́ fẹ́ táwùjọ ṣe it is never possible so orí wọn tó o bá fẹ́ táwùjọ yìí ṣe wàá kọ́ tún ẹ̀mí rẹ ṣe ọ̀nà wo lo fẹ́ gbà tẹ́mi rẹ ṣe ọ̀nà yẹn wá pọ̀ wàá kọ́ tún ẹ̀mí rẹ ṣe pẹ̀lú kó o fi àwọn ìwà búlẹ̀ ìwọ tó o fẹ́ táwùjọ ṣe o ò gbọ́dọ̀ sínú ẹlẹ́bọ o ò gbọ́dọ̀ sí nínú àwọn tí wọ́n máa jalè o ò gbọ́dọ̀ sí nínú àwọn tí wọ́n máa jíwèé wò ọ gbọ́dọ̀ sínú àwọn ọmọ OPC ọ gbọ́dọ̀ sínú àwọn ọmọ kóòtù ìwọ kọ́ ló máa ṣerun gíga bíi irun Tyson ìwọ kọ́ ló máa wọṣọ aṣẹ́wó ìwọ kọ́ boyfriend ò ní boyfriend ò ní girlfriend ìwọ kọ́ ló tún ti marry tí wàá tún máa yàyè ọ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìwọ kọ́ ló máa jí báírò ní báírò ìwọ kọ́ bàtà oníbàtà ìwọ ṣe tọ́nà ọ̀fẹ́ wàá túnra rẹ ṣe pẹ̀lú kọ́ńkọ́ dìnnà sẹ́sẹ̀ ara tó tó fi túnra rẹ ṣe òun ni bìlì ìmọ̀lì rami ìgbàgbọ́ òdodo tó yanrantí ìgbàgbọ́ òdodo tó dáa ìbẹ̀rù ọlọ́run gidi wàá tó túnra rẹ ṣe pẹ̀lú kíni alkiyam bìlì ibadat ó tó máa ṣe lọ́n ìwọ tó fẹ́ tún ẹ̀mí rẹ ṣe o gbọ́dọ̀ jẹ́ni tí ó máa kírun lásìkò ó jẹ́ni tí ó máa gbà rẹ lásìkò ọ̀dẹ̀ni tí wọ́n máa ṣe dáadáa ibi tó o bá ti tún ẹ̀mí rẹ ṣe wàá jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó lè táwùjọ yìí ṣe ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́. ẹlẹ́kejì àǹfààní nínú nǹkan tó lè fa kákẹ́kọ̀ọ́ kárí àwùjọ yìí tó ṣe òun gangan ni almahara walitikon almaharatu walitikon òun ni pé kó o jìnnà kó o jẹ́ expert kó o jẹ́ professional nínú abala ìmọ̀ tó o bá sàlẹ́sà tó o bá yàn láàyò bá a ṣe jókòó yìí ẹ tọ́jú àṣùdẹ̀ntì wà nínú wa commercial student wà nínú wa ẹni tó ti wà ní tertiary institution nínú wa kọ́ọ̀sì wa ò lè jẹ́ nǹkan náà gbogbo wa ò lè jẹ́ doctors gbogbo wa ò lè jẹ́ lawyers gbogbo wa ò lè jẹ́ accountant gbogbo wa ò lè study Arabic and Islamic studies gbogbo wa ò lè study Yorùbá àkànra wa sọ wá rí máa gbọ́ mi alimaharo walitikon èèyàn máa ń jiná èèyàn sì máa ń mọ nǹkan ṣe dáadáa ìtọ́ ọba yàn láàyò anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna Allaha dájúdájú ọlọ́run ọba ọmọ ń fẹ́ látara ẹ̀rú ìdá àmìlà amalan ayùtìkínà wú téèyàn bá ṣe nǹkan kéèyàn ó ṣe dáadáa ìwọ tó bá já sí pé medicine lọ lọ ṣe mọ̀jẹ̀ dókítà tí ó gbàgbé abẹ́rẹ́ sí yẹn ń dì ó gbàgbé abẹ́rẹ́ ó sì lọ sùn nígbà tí ọmọ ṣẹ́ tó ń ṣe ìwọ tó bá já sí wípé kódà bọ́yà alẹ́ nínú wa tó jẹ́ pé ó lè má kàwé gan kọjá secondary school bọ́yọ̀ ọlọ́kọ́ nípa àwọn tí máa ń ṣe náà mọ̀jẹ̀ ni tí ó gbé negative síbi tí ọ̀yọ́ kó fi sí tí ilé ọ̀wà jóná tí ó jólé náà ìwọ tó bá jásí pé tailoring lọ́lọ́ kọ́ ara ẹ̀ tó jẹ́ graduate wà láì ní mọ sísà kan tó parí University of Ìlọrin kódà science student ni ẹlẹ́yà tó tó ń bojú ni tailoring ló fi ń jẹun ṣọ́ọ̀bù ẹ̀ ó tóbi gidi tó wà ń bàdàn tí ó tó máa káwọn tó ní generator títún kóṣẹ́ sásọ mo dé ṣọ́ọ̀bù ẹ̀ ń jọ́wọ́ inú tèmi gbọ́dọ̀ gbé lọ́sàn án la graduate science student ni tailoring ló fi ń jẹun lónìí tọ́lá àwọn ọmọ ẹṣẹ́ tẹ́gbẹ́tẹ́ bá ṣọ́ọ̀bù ẹ̀ rí aṣọ ni tí ó tó ta generator tì and she's making money ní ìsìn àwa ni ọba nìran sọ ọ̀rọ̀ bọ́tìnì láàrin ọ̀sẹ̀ kan bọ́tìnì lẹ́jẹ̀ ìjọ ti yọ kóòbí aṣọ òjòmọ bọ́tìnì ìdè ó tún rán sọ ǹgbàtà ìríjọ́ méjì gbogbo afọ́ ti tú tán tọ́ba díjọ́ mi síbi ọ̀wà àgbàsọ mi fún ọ. gbogbo fíìdì tá a bá wà ẹ jẹ́ ká ṣe kí ni ká jiná ń bẹ̀ ìyẹn ní ọ̀fà táwọn èèyàn ó sì máa wá sọ́dọ̀ wa èmi ti rí nínú àwọn ọmọ ìyá tó ẹ pé télọ̀ lásán láti ṣọ́ọ̀bù télọ̀ yẹn wàláì àwọn ọmọdé ní ọlọ́run nínú àwọn ọmọ ìyá wa ń bàdàn ní kọjá pé ṣọ́ọ̀bù ẹ̀ kódà níbi tí ó tó tírẹ́nì àwọn ọmọdé ọlọ́run lọ́mọ iye tírélà àdúà tí ń gbà lẹ́nu àwọn ọkọ̀ tó fáwọn ọmọbìnrin yẹn nínú ṣọ́ọ̀bù ẹ̀ télọ́rìn wọn wá kọ́ àsìkò tí wọ́n sì máa sọ ọwọ́ àgbẹ̀ àrà náà àsìkò olùhà ọwọ́ àbẹ̀ ara tẹ́lọ́rìn náà nù àsìkò tìlà wà ọwọ́ àbẹ̀ ara kí náà ní ara tẹ́lọ́rìn àsìkò èmi kẹ́lọ́ máa ń ṣe wá sí ṣọ́ọ̀bù wọn wà láì tọ́ba wá dé ṣọ́ọ̀bù wọn àwa fi ṣọ́ọ̀kì bá ṣọ́ọ̀bù jẹ́ sọ́ọ̀mù tá a fi ṣọ́ọ̀kì bàjẹ́ nígbà bá parí wá every week wọ́n ask am kan sórí ó lè já àdúrà tá a bá fẹ́ tọ̀ àdúrà tá a bá fẹ́ jáde tọ́lẹ̀ àdúrà tá a bá fẹ́ sùn àdúrà tára bá wàláì wọ́n sì dẹni ọlọ́run wọ́n jáde lẹ́ni ọlọ́run complete tó bá jẹ́ pẹ́lú ayé kódà ẹlẹ́yàtọ̀ débi pé wọ́n tún ń kọ́ knitting wọ́n tún ń kọ́ èwo làwọn tí máa ń ṣe ń jẹ food and nutrition wọ́n tún ń kọ́ ọmọ tó bá parí ilẹ̀ yọ ọmọ asọ́ran yọ ọmọ oúnjẹ ẹsẹ̀ ó tún ti dẹni ọlọ́run náfìlà ti rọ̀ lọ́rùn àsìkáàrù ti rọ̀ lọ́rùn tìláwà ti rọ̀ lọ́rùn dùwà ti ràn lọ́rùn sábàdà kírun tán ọ̀ràn yẹn ni wọ́n ṣe lé wọ́n ṣe wọ́n ṣe wá sí wọ́n tó ṣe náà fìlà kan tó lọ ní ṣọ́ọ̀bù wọ́n sì máa sọ́ran sẹ́tọ́ ẹgbẹ́tẹ́ lọ́tọ̀ ẹgbẹ́ lọ́ba yẹn aṣọ láti àtòrí kò sí ẹgbẹ́sẹ̀ lọ sí yọ̀ lọ́mọ iṣẹ́ látara pé tẹ́lọ́rìn lòun yàn láàyò ó ń táwùjọ ṣe àbí ọ̀táwùjọ ṣe gbogbo àwọn tó yẹ kán ya sẹ́wó gbogbo àwọn tó yẹ kán ya abúra àwọn ọmọ tó yẹ kán máa sẹ́yìn wọ́n ń tara tiẹ̀ sóríire ìwọ tó bá já sí pé tó tíjà ní ọ mathematics lọ kọ́kọ́ ọmọ fọ́ lórí ni pé àwọn ọmọ tó bá ní pé à ń lọ sí islamic program kan all of you must be there bí wọn fẹ́ lọ nítorí ọlọ́run ó rò ah wàláì mr agbábíàkà hey mr rasheed agbábíàkà ah wàláì master chalanu pé ìdìnnà go ìwọ náà kẹ́ àtàtì àwọn condition kan mọ́ nínú ọmọ twenty abájú méjìlá tó lọ you are fatigued ṣùgbọ́n ní ìsìnkú ta ní ọ̀nà aláì tí ọmọ kálọ̀ ló wèrè tí ó ti ẹ̀mọ́ máa sì kankan tí ọmọ da congratulation máa ń formula. gbogbo tá a bá fẹ́ ṣe ká ṣe kí ni almahara wà lè tàn ọ́ tá a bá ti mọ̀ dáadáa àwa láàmú adarí níjọ́ tán bá ń wá ẹni tí yóò ẹ́ẹ̀dì ibìkan ta ni wọ́n wàá mú ìwọ oníjọ́ ọlọ́run àáfàá nínú àwọn nǹkan tá a tó gbọdọ̀ mójútó tá a fi tó àwùjọ yìí ṣe gbogbo wa la gbọdọ̀ ṣàkíyèsí àárín yìí tí mo dé yìí òun náà ní tẹkọwínú libaitul muslim kí lè kálukú ọjọ́ lè mùsùlùmí so orí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹjọ́ kọ́ ìyọ́lọ́run jẹ́ sórí re so orí ìgbà kan lè yẹ máa rò pé àwọn ọmọ kékeré èmi o kódà tí máa mọ ọmọ primary school sọ̀rọ̀ lójú mi wọn kiri mọ́ báyìí tó láwọn tẹ̀rù báwọn ọmọ ẹ̀ ọmọ wọn ti ìwà expose sí sórí gbogbo yìí tẹ́ ẹ bá fẹ́ tún àwùjọ ṣe ara tẹ́ ẹ fi lè tó ṣe ni pé kẹ́ ẹ sẹ́tọ̀ ọ̀dún muslim home islamic family lọ́nà wo ẹ̀yin tẹ́ ẹ jóbe bóyá kọ́ bálàyé dùn tó ọkàn ọ̀lẹ̀ lọ sísà tí kọ̀ọ̀kan ara tá a lọ gbọ́dọ̀ ṣàkíyèsí sẹ́ òun ni kọ́ sẹ́tọ̀ kí ni o muslim home ìwọ tó ọjọ́ kan ẹ̀ níjọ́ tó bá fẹ́ fẹ́yàwó sọ bá ti ọmọ ní girlfriend níjọ́ tó bá wá rẹ́dì tọrọ rẹ kan yàwó dọ́n torí ọlọ́run mọ́fẹ́ christian mọ́fẹ́ mùsùlùmí aṣẹ́wó mọ́fẹ́ mùsùlùmí onípàràgà mọ́fẹ́ mùsùlùmí onítẹ́tẹ́ fẹ́ mùsùlùmí gidi ọ̀nà wọn fẹ́ bàtà àwùjọ ṣe tó wọn bá fẹ́yàwó ìwọ mélòó ni ọba ẹ̀yọ̀ kan yẹ́sọ̀rọ̀ ìyàwó rẹ̀ yọ mélòó sọ̀rọ̀ látara ẹ̀yin méjèèjì ẹ̀lò bímọ fifteen ọlọ́ọ̀bá àfọ̀rọ̀kẹ́dá di tèmi fifteen làwọn ní fámìlì wa and let me tell you bí mo fi ń bọ́ sọ̀rọ̀ kò sí kèfèrí inú tiwa kódà ó ń súnà tó wá pọ̀ àti tèmi tábí mi lé ẹlẹ́à kí n bojú àjọwànú sísẹ́mù dáhùn àbúrò mi wọ́n bẹ lẹ́à súnà wọ́n bẹ ní Egypt ìkànnì lọ́dọ̀ ẹlẹ́à àwọn míì tó wà tí wọ́n ṣe nìkan tẹ́ kódà ìjọ mi yóò lórí ìjọ mi kútọ ẹlẹ́yà lòun náà afa látara bàbá tiwa nìkan ó ń súná ti dìde lọ kì í wá sọ ń súná lásán ó ń súná tó tọ́ nímọ̀ ìwọ tó fẹ́ sẹ́tọ̀ọ̀pù fámìlì ọ̀fẹ́ níyàwó ọlọ́fẹ́ pàpàlági sísítà àbáṣẹ́wó àbí abóra ẹ̀wá bímọ fifteen ọmọ fifteen wá ya tọ́ọ̀dù kí lẹ ṣe yẹn ẹ tó bá wù lọ jẹ ṣùgbọ́n táwọn ọmọ tí yín bá dáa sọ̀rọ̀kẹ́ àwọn kan nínú àwọn tó láwùjọ jẹ́ àwọn èèyàn bíi kinní kankan kan wọ́n máa kú díẹ̀ díẹ̀ wọ́n ti ń kú àbí wọn ò lè kú ìwọ àtìyàwó rẹ ẹbí máa fifteen báyọ̀ oníyàwó méjì ìkan bí máa mẹ́jọ ìkan bí méje ó bí máa fifteen ẹ̀yin mẹ́ta ẹ pòdúsì ọmọ mélòó fifteen nínú àwọn population àwùjọ fifteen kó ṣe kí ni o ó ti dáa from you àwùjọ ń da díẹ̀ díẹ̀ àwọn fifteen ọmọ rẹ àwọn náà tó máa táwùjọ ṣe wọn ò tó máa táwùjọ ṣe àṣẹ látara àwọn ọmọ rẹ àwùjọ tó máa ṣe kí ni yọ ọmọ dá sísítà ọwọ́ àfa àti gbòjì àfa àfọ òní James àfa òní Tyson tọ́gẹ̀rún bínú wèrè àfa guy tí wọ́n jọ ṣe dèdè lórí Facebook àfa yìí máa náwó fún mi gan ó ti sẹ́ni tó ta sákàtì lánàá òun ní sórí déédéé lẹ́yìn kèé ṣe ìwọ̀kan fáfá àtòlówó ṣùgbọ́n owó kọ́ ni kọ́kọ́ jẹ́ first quality ẹ̀sìn àdínú àlùkùlù àdínú ẹni tó lẹ́sìn tó níwà ní ọkọ wò mo sì ṣe boyfriend girlfriend mọ̀jẹ̀ nìkan ọba kódà kọjá àfa rẹ kan ẹnìkan tẹ́ jọ jẹ́ classmate torí bí kọ́ àdánwò tí ń dín mọ́pọ̀ ọmọ ẹ̀yìn ọmọ yìí orí íńtánẹ́ẹ̀tì ni wàláì fóònù mi tó wọ́ yìí késìsì àwọn ọmọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a screenshot láti orí íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ tó lò jáàbù rẹ̀ báyìí tí wọ́n sẹ́ni píjọ sọ́wọ́ ìyìn máa lábí mo ṣe ń sọ̀rọ̀ ìmọ̀ mẹ́ta mẹ́rin márùn bóyá wọn náà ń ṣe bẹ́ẹ̀ wà láì kọ̀dá àmọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ sẹ́ni píjọ ẹ̀ sọ́kùnrin kankan ẹ bá ti yan ifo obìnrin mọ́ sẹ́ni píjọ rẹ̀ sóbìnrin ẹlòmíì tó ń bá chat lórí Facebook ó lo ọkọ obìnrin ọkùnrin ni àti rírú ẹ̀ mọ́ sẹ́ni píjọ ẹ̀ lọ sẹ́ni kankan lórí íńtánẹ́ẹ̀tì mọ́ bẹ́ẹ̀ ni kankan chaati ẹni tó ọba mọ́rin ayé ẹni tó wá mọ́rin ayé bóyá lọ ilé kéwù bóyá lọ skul o tún wá rí pé o ti fẹ́ bọ́ chaati ọlọ́ọ̀fù búlọ́ọ̀kù ẹ̀dánù èmi èso lanu sísá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kan ń sunkún lónìí ọmọ kan náà sọ̀rọ̀ fún wa ní programu tìbàdàn tá parí ìjẹta ara àwọn ọmọ tó lò jáde náà ìtó kó bá àwọn ọmọ kan nu ìtí sẹ̀rí àfẹ́fọ́ ni pé tẹ́ ẹ níyàwó kọ́ wà fàájì ìwọ́tọ̀ ọjọ́ kẹ́kọ́ ọmọ ṣèṣì náà kankan ìwọ́tọ̀ ọjọ́ mi tí wọn náà ó fi wọlé ọkọ mọ́jọ́kùnrin kan fún ọgbọ́n sexual intercourse ìyẹn ni ó jẹ́ ẹni set on family gidi bó ṣe tírénì ti wà nìyẹn wàláì èmi ò tí mo fi má rí ìyìnbó bí sexual intercourse girlfriend gidi tó láti secondary school báyìí náà ti tírénì tiwa náà tán ti fi sí ọ̀rọ̀ ìyìn ní girlfriend rí láyé pé girlfriend yìí tiẹ̀ mọ́mọ́ sí máa ń nìkan. alimoyim gbogbo àwọn ọ̀rarùn tí mo láàrin èèyàn ọmọ sùkúù náà ẹ gbọ́dọ̀ ṣọ́ra ara ń tẹ̀yìn náà fi lè táwùjọ ṣe ni pé níjọ́ tẹ́ ẹ bá fẹ́ má rí ẹ set up Islamic family àwọn ọmọ tẹ̀yìn náà bá tún bí àwùjọ ọmọ ṣe kí ni o àwùjọ ọmọ dáa sí sọ́ọ̀nbálà yọ ọ̀rọ̀ mi ara nǹkan tẹ́ ẹ tó gbọ́dọ̀ ṣọ́ra fún nínú àwọn nǹkan tí a níbi kásákèésí ẹ̀ òun lọ́rọ̀ kẹ́ni àsọ̀rọ̀bátú ṣẹ́yí à bad companionship ẹni tó bá fẹ́ tún àwùjọ ṣe má bá àyàn bú rìn má wà láàrin ọ̀hún àwọn ọmọ aṣẹ́wó má wà láàrin àwọn ọmọ amutí má wà láàrin àwọn ọmọ amugbó má wà láàrin àwọn ọmọ yahoo arrojulu anabi sallallahu alaihi wasallam ó ní arrojulu aládìní khalili faliyandu ahadukum man yukhalil ọmọnìyàn ìtumọ̀ ẹni pé àgùntàn tó bá jáde yóò ṣe kí ni yóò jẹ̀gbẹ́ sọmárì àdìsí nìyẹn sọ ọ̀rẹ́ yìí tẹ́ ẹ bá fẹ́ tún àwùjọ ṣe ìwọ kọ́lọ́ ọmọ wa ń di fídíò tọ́mọ wọ ẹyẹ ayé ẹran yóò ṣògo òbúkọ dúdú ó sì àlàyé ẹran àwọn eré bu èmi èèwọ̀ mọ́mọ́rí pósà rẹ̀ ní ọlọ́run ìdí ráyè wò tí máa yẹ kú ọlọ́run ní kọ́lọ́ lọ mọ́tẹ́rá yèrò tí màá wá bọ̀ àwọn eré burúkú kí mo fẹ́ gé níbẹ̀ gbogbo àwọn fídíò ogún yẹn ibẹ̀ ló ti ń kọ́ bí wọ́n ṣe ń mu sìgá bọ́n ṣe ń tó ṣe obìnrin bọ́n ṣe ń gbá bọ́n ṣe ń ṣe rádaràda ìwọ náà wá bá wọn ọmọ búrìn o sì lọ fẹ́ táwùjọ ṣe o ò lè láwùjọ tó ṣe sọ̀rọ̀ káwọn tó fẹ́ pè àwọn wà ní kákọ́ọ̀sì kan kákọ́ọ̀sì ibú tọ́ba tó rí ọ pé ah, sísítà ẹ̀fẹ́ bí ìbá àjọmọ̀ bora ni ìbá ah, ah. àjọmọ̀ ìbá àjọmọ̀ ra kírímù ni ẹ ti gbàgbé ijó ni tá a jọ ra kírímù seven seven thousand tá a fi ń bora èyí náà wàá fẹ́ sọ fún wa ní ìfẹ́ pé ká máa borí ti bẹ́ẹ̀ náà kẹ́ ẹ̀ borí tó lọ bora ó ní lè pè wọ́n wọ́n ní àfa àfa <laughs> àlùfà gáyà àfa ọmọ àwọn sọjí alájà sọ̀rọ̀ àwọn yẹn náà wọ́n ti á mọ̀ wọ́n ti á fọ́ olóko kan bí ah, àwọn sọjí alájà òun ló jà bùrẹ̀ òótọ́ ọ̀gbẹ́ ọmọ kejì á bùrẹ̀ ìjáàbù tọkùnrin bọ́ sùn káàkiri bí ẹran ìjáàbù tọ́já sí pé wọ́n bọ̀ ní fíìmù àwòsì tí wọ́n náà lọ wéré ìjáàbù tọkùnrin romance rẹ kí ìwọ náà wọ́n ní ọkẹ́ ah, ń lọ lé kéwìrè gáyà fà gáyà fà gáyì gáyì àfà gáyì <laughs> wọ́n tó wúlò tó ṣe báyìí yóò tún náà ká sí wọn báyìí òun ní ráwùjọ tó ṣe tó ráwùjọ tó fẹ́ tó ṣe fẹ́ wọ̀ pé ìwọ gan àwọn gẹ́gẹ́ dàgbọ́ lọ náà ọwọ́ pé wọ́n kẹ́ẹ̀ máa kéwù ni àwọn ọ̀lọ́lé kí ó pé ọlọ́kadà kan ti gbé mi rí ó ní àfa ìjọ náà mọ̀ pé wà láì kéèyàn sọ́ra ó lè fojú wẹ lómi ìbí tó ń tọ́jú pé èèyàn rẹ̀ ni ó láfa wà láì bẹ́ẹ̀ sẹ́wọ̀n yìí ní ìbò bí ẹ̀sùn láyé yìí ó ní táwọn ọ̀rẹ́ ń sọ ó lè mi náà yàrá sí kọ́mọ́ rògbò mọ́ yàrá òkú ni mi ó lè bàbá mi tọ́jú láti kékeré kódà kéèyàn wọn ṣe sí ó lè mi lè sí ó ní mò ń kírun bẹ́ẹ̀ sẹ́wọ̀n mi ó ní mò ń kírun ẹ̀ sí lérí láàrin torí sí ọ̀kadà ló ń ṣe ní ìsìn irú eléyìí tí ò ṣe sì náà rí ìwọ tó máa ń rí pẹ̀lú bí lábẹ́ igi tẹ́ mọ́wúra yín mọ́lẹ̀ lálẹ́ ọwọ́ afẹ́ pè wá wá sí yóò ní àfa èmi gan dáa ju ní ilé ìṣe sí náà tí mo wọ́n rẹ̀yà àti sista kiri tẹ́ wọ́n ṣe sì lábẹ́ igi. torí náà bá fẹ́ táwùjọ ṣe wàá sọ̀ra fún àsọkúbátù sẹ́yìí à àwùjọ ọbú torí táwùjọ ọbú yẹn kò ní jẹ́ wíwà láàárín àwọn èèyàn ọbú ò ọ̀rọ̀ àwùjọ tó ṣe ìyẹn wà nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣọ́ra fún bákan náà títún àwùjọ ṣe nínú tá a tó gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ òun lọ́rọ̀ kéde time management ọ̀hún gbọ́dọ̀ fásikò rẹ̀ ṣòfò ẹ bá fẹ́ táwùjọ ṣe kèé fásikò ṣòfò ọwọ́ àjòkó sórí Facebook three four five hours on chat àwọn abiyọ́kú tí wọ́n fẹ́ jẹ láǹfààní ń bẹ̀ èèbò rẹ̀ ọ̀nà bá dì sí inṣàlá màrán lọ́fù ẹ wà rí wọ́n fẹ́ kọ bìkọ́ bí àkọ́ bí cos because wọ́n fẹ́ kọ before yọ ọkọ̀ bí àti fọ́ ẹ̀ o ò lè ké bógi ní wàyẹ́ẹ̀kì ó ní àmọ́kọ̀ ah, wàyẹ́ẹ̀kì yẹn kú yóò tó fẹ́ẹ̀lì ẹ ń bá fẹ́ táwùjọ ṣe lọ́ọ́ ka gbogbo àwọn àáfàá tí wọ́n jẹ́ àwọn àáfàá wúmọ̀ ibnu tẹ́lẹ̀ àfihàn wúmọ̀ àárín zuri sí asiri ọkọ̀ odidi ìwé kan odidi ìwé he offered a book àsìkò tí wọ́n fi chaati mo sọ fún brọ́dà kan jẹ́ ó lè pe ọ̀pọ̀lọpọ̀ yín àsìkò àtẹ̀mí náà kọ́lọ́fọ́ yìí gbogbo wa àsìkò tá à ń wéèsì lórí net wà láì tá a bá lò judiciously àìmọye nǹkan láti ṣàǹfààní. lọ́ọ̀ka ìta Imam Hasan Albana bí àbáyẹn ṣe lo ìṣẹ̀mí ayé ẹ̀ ìmí inú àwọn àfáà yẹn tún lẹ ẹ̀wọ̀n wọ́n tó wà ní ẹ̀wọ̀n wọ́n tó ti sí ọlọ́run lọ́nu ẹ̀wọ̀n. ìwọ tó bá fẹ́ táwùjọ ṣe mo ti sọ fẹ́ nìkan jẹ́ òní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ ń sọ pọ́blẹ́mù tẹ̀yìn ọkùnrin bọ́ọ̀lù àgbàkúdórógbó débi pẹ́lú mi ìròyìn tí ó ti sọ̀rọ̀ ẹ̀ di ẹgbẹ́ agbábọ́ọ̀lù aṣọ bọ́ọ̀lù kálukú ọmọ ẹ̀wọ̀ kódà tán bá bòmí lásọ Chelsea ìwé ìta àfa ẹ̀wọ̀ ti Arsenal ẹ̀ máa wà láyé mi wọ̀ láyé mi níyà máa fi nulẹ̀ náà lé mi torí pé alimọ́ríwù máa mọ́lẹ̀ àhábà yẹ́wọ̀mọ̀lẹ̀ kìyàmọ̀ wà á wà pẹ̀lú àwọn tó ọba nífẹ̀ẹ́ ìwọ tó ọba wọ aṣọ kan ó ṣòkó ṣe kí ni o ò nífẹ̀ẹ́ àwọn èèyàn yẹn mọ̀wọ́sọ Chelsea mọ̀ láyé mọ̀wọ́sọ Barca mọ̀wọ́sọ Man U má sì nífẹ̀ẹ́ wọn kódà má jọ ara rẹ mọ́ wọn pé à èmi bá ká ká ara àdánwò ẹ̀yìn nu ẹ ti wá àtàkàrà yín mọ́ kílọ̀bù kan àwọn àtẹ̀dẹ́ ẹ̀ ti yín wọ́n ti ìsìláàmù yín má wẹ́sì àsìpẹ́ lórí bọ́ọ̀lù ó ní kí àfọwọ́ padà mú bọ́ọ̀lù bọ́ọ̀lù yàtọ̀ sí bọ́ọ̀lù àbí means of your livelihood wọn ò ní òfin fẹ́ tó àwùjọ ṣe kò gbọ́dọ̀ jẹ́ ní tí ó máa fàsìkò rẹ̀ ṣòfò sóyè àbí òye bákan náà àáfàá lẹ́ni tó bá fẹ́ tó àwùjọ ṣe ọ gbọ́dọ̀ jẹ́ ní tó jẹ́ pé dynamism ọ gbọ́dọ̀ jẹ́ ní tí yóò máa bí dynamism ní wípé kò ní í dúró sójú kan kò ní í jẹ́ pé fọ́múlà tí wọ́n ń lò 1970 seventy ilé òtò máa lò two kò ní jẹ́ pé fọ́múlà so orí ló fi já sí pé masala wàsá ìlú dáwà àwọn ọ̀nà tá a máa ń gbà ṣe dáwà tàwùkìfíyà amíjítì àdíyà masala yẹn lọ́dọ̀ àwọn àfa èyí tí ju mòwúrì lòlámà tó sì rìnlẹ̀ ni pé wàsá ìlú dáwà ìjìtì àdíyà àwọn ọ̀nà tá a máa ń gbà láti ṣe tọ́lọ́run a lè wà dynamic a lè ṣègbìyànjú tiwa lórí ẹ̀ tí ọba ti já sí pọ̀tàkùtọ̀ náà a lè lo àwọn ọ̀nà kan tá a rí pé ànábì òlò láyé rẹ̀ ṣùgbọ́n a rí pọ́nà yẹn a rí tọ́sọ́ dára mọ́ ànábì láyé rẹ̀ sallallahu alaihi wasallam ní ìsìn kò lo tẹ́lì láti fi ṣe dáwà àwa lè lo tẹ́lì torí pàdé tọ́sọ́ tẹ́lì dára mọ́ àràmù bẹ̀ láṣọra fún bí máa ṣó obìnrin bí máa play fújì máa jó a lè fi rédíò ṣe dáwà a lè lo Facebook ṣe dáwà a lè lo WhatsApp ṣe dáwà a lè lo gbogbo àwọn nǹkan yẹn irú ẹ̀ náà nípa yìí tẹ́ bá fẹ́ táwùjọ ṣe ẹ wo kí láwùjọ ọ̀nà wo lẹ lè gbà mọ̀ wò nínú tẹ́ ẹ lè gbà láwùjọ màrádọ̀ fi ń ṣàwọn àwùjọ wa yìí nínú tán fi ń ṣàwọn èèyàn di kèfèrí díẹ̀ lórí márùn wa ń bẹ arẹ lọ́rọ̀ alimadaris tàṣísù alimadaris a nídìí àwọn schools school kan láwa yìí dárú tẹ́kọ̀wá wọ́n yí ọmọ mùsùlùmí tí ọmọ wa rú bí tí ọba sí wo eléyìí bóyá baptist wọn mọ lọ bóyá sùkú àwọn catholic bóyá táwọn rìdíìmù sórí anídìí gbogbo yìí tẹ́ jókòó iná ọlọ́run jẹ́ sórí rẹ̀ láyé àtọ̀run ìwọ náà láti ẹ̀kọ́ tẹ́lẹ̀ náà bá dàgbà màá ní sùkúù tí wọ́n ti máa kọ́ nípa Islam anídìí káwọn ilé ẹ̀kọ́ kọ́ pọ̀ wọ́n fi ilé ẹ̀kọ́ wọ́n fi kọ́ wa ní kéde omi ọbẹ̀ wọ́n fa àwọn alìkèfè ìjú ẹ̀kọ́ nínú rẹ̀ alimusej fayat anídìí àwọn ilé ìwòsàn yọ rẹ̀ ẹlẹ́yà mi ọ̀tọ̀ ni tó ń ṣe ọmọ ìyá mi kátàlùkọ́ University of Ìlọrin mi ìfẹ́ dákọ̀ ẹ̀ dókítọ́ ẹni yẹn ní ìsìn kódà òun náà ti ní sùkúù lógbòmọ̀ṣọ́ ó sọ ohun tó ṣẹlẹ̀ níbi tó ti hospital tó ti ń ṣiṣẹ́ tó hospital ìjọba ni àwọn christian náà wà ń bẹ ẹnì kátàrà rẹ̀ ò yá ìtòsí mu ó pariwo pains wọ́n ti fún lábẹ́rẹ́ relief àwọn kiri wá lè dé déédé àsìkò tí abẹ́rẹ́ wọn ṣẹ́ sí iná wá dé wọ́n wàá máa ṣàdúrà orúkọ jésù agbádàjẹ́ jésù wọ́n àdépàdúrà táwọn ṣe kó ṣe kí ni o ìlójú lóṣù torí pé àfa yẹn conscious muslim brother òun dẹ̀ jẹ́ kan náà àwọn ọ̀gá consultant ni no no no no What is all this ọ̀sá intervene lájẹkúnyà àwọn family ẹni yẹn pé àwọn ti fún un lábẹ́rẹ́ tí ó fi sùn pé abẹ́rẹ́ yìí ó ṣiṣẹ́ pé kán fọkàn balẹ̀ kò sí ìròyìn ìjẹ̀lọ́ra mọ́ mùsùlùmí dẹ̀ lẹ́ni tí ara rẹ̀ ò yá wọ́n wà á lò yẹn wọ́n wà á lò kan jésù lójú ó ṣe kí ni o wọ́n dẹ̀ ti láwọn informant jọ́mọ̀ fáwọn náà pé ẹni tó ṣeré ẹ sọ pé nǹkan báyìí ni jésù ló ṣe fún un wọ́n wà bá wá solution sí tó ń ṣe ẹ wà lóko jésù ni pé ẹ pásítọ̀ ogun ni àdúrà kan wá sẹ́ẹ̀ lé mú àsìkò tá fọlọ́ ní àdúrà náà wọ́n fún ní solution tó ń ṣe ẹ wà lóko ní àdúrà ló ṣe nínú ìlú ṣiṣẹ́ àìmẹ́rẹ́ hospital sọ di kèfèrí tá a bá bẹ̀rẹ̀ kan gbé yàn lọ tó jẹ́ ti mùsùlùmí ṣé wọ́n máa fi lóko jésù fún ṣé wọ́n fọ́ ẹni tára bá ní kódà ó ti gbàgbé kan náà sàbí ànàbí àsàlám náà nínú àwọn ọmọ òrò ànàbí tó jẹ́ yẹ̀wù díkọ́ ni tára rẹ̀ yàtá ànàbí lọ bẹ̀ wò ọlọ́run wá ní ọgbà islam ànàbí sì wá àsìkò ọwọ́ àgbà islam ọwọ́ àwọn òkè ìgbà bẹ́ẹ̀ bàbá mi kílẹ̀ sọ pé àtẹ̀ abàlà kọ́ọ̀sì tẹ́lá ànàbí ti ṣe bàbá kọ́ọ̀sì bó ṣe gba àṣáájú ńlá ìlà ìlà ọba bó ṣe sóríire ayé àtọ̀run tiẹ̀ yẹn àṣẹ ọ̀fíìtù ó lè sọ̀yàn dolórí ire ó sì lè sọ̀yàn dolórí burúkú tó bá já sí pé àwọn ọ̀tọ́ ọlọ́run ọba ló wà níbẹ̀ a nídìí àwọn ilé ìwòsàn ara tá a fi lè táwùjọ ṣe ni ọlọ́run ọba bò wá láṣìírí sórí ìwọ náà bó ṣe ń gbọ́ wá sí i lánìyàn pé wàá ṣerú ẹ̀ ọlọ́run bò wá láṣìírí tó fi ṣe tọ́jà pé ọ̀ṣútù tí ò ní dé ẹ ti ẹran mi sí tó lè gba patient bíi five hundred gan ọlọ́run lágbára kéèyàn kan tó dẹnu yóò tóbi yìí ṣe ètò lọ́nà tàbí kọ́jọ́ pé muslim community àbí islamic organization kan tí wọ́n fi ṣe project bíi ọdún mẹ́wàá tí wọ́n ti ní bíi twenty billion nílẹ̀ àáfàá tí wọ́n kọ̀ sọ́dọ̀ táwọn wí by that time náà má ṣe mistake o ńlá ṣe nídìí pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ táwùjọ ṣe náà ẹ gbọ́dọ̀ jẹ́ professionals a nídìí àwọn tí wọ́n lọ ṣe medicine lóyún kọ́mọ̀ tẹ̀wé níta bá kọ́ hospital tóbi tó ní ṣèdí kìdí náà láàtọ̀ bá a bẹ́ẹ̀ tí wọ́n máa wá fìbínú ẹlẹ́yà sí ojú rẹ jọ kí ni tẹ́ ẹ gbó gan-an kí ni tẹ́ ẹlẹ́yà tó bẹ́ẹ̀ tí ọ̀hún ti ṣe mọ́ yọ ọ̀bà sáré síjú bẹ̀tẹ́ bí dókítà ọkùnrin mùsùlùmí ni tẹ́lẹ̀ àgbọ̀n ọ̀bà síjú gan kéde pé yọ ọ̀mọ̀ ara jù máa lọ́nà kókó sòdè tó ní àtẹ́ǹdì sí ni débi káàtì ẹ̀tì láwọn obe irú rẹ̀ ó ti di dókítọ̀ ńgbà náà ọmọ tèmi náà ó ti di dókítọ̀ jẹ́mọ́ tó bá rí bẹ̀ kò ní jẹ́ pàtó wá lọ sí tù á ní di dókítọ̀ fifty àgbà mùsùlùmí mẹ́wàá kírísítẹ́nì forty they will frustrate our efforts ìlàsẹ̀ nídìí kálukú yín kọ́ mọ́tò pé wọn náà kọ́ ọ̀dọ́ lọ́nà máa ṣe kọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ síwájú á ní di lọ́ọ̀yà nínú yín ẹ tí ọ̀nà ṣe mascom ẹ tí ọ̀nà ṣe pharmacy yẹ̀yìn lẹ́mọ̀ bá wa pòògùn tẹ́ẹ̀fì máa fi ìgbé adìẹ pòògùn fún wa tẹ́ẹ̀nì máa fọ́ tí kóògùn fún wa tọ́jà pé èyí tẹ́ máa fi pìsáàfù oògùn ẹ̀tùmọ̀ yìí pàṣẹ́ntéèjì ọgbọ́dọ̀ jẹ́ tó rẹ́yìn ti lẹ́sìn. a ní díẹ̀ jama ara rẹ̀ náà a ní díẹ̀ àwọn orphanage centers ara bí tọ́tí sọ́wọ́ tọ́tí káwọn ọmọ wa lọ́nu àwọn ilé àwọn ọmọ òrukàn àwọn ọmọ tí ò ní bàbá tí ò tó níyà motherless home a ní díẹ̀ èyí tọ́jà a ní díẹ̀ torí pé tẹ́ ẹ bá rí ẹ̀dù wọn sí wọn bá àdí kèfèrí wọn bá àdí ọ̀sẹ̀ tó fẹ́ kẹta fún wọn bàbá ti kú ìyá náà ti kú àbí bàbá kú ìyá gan ó ti bímọ mẹ́jọ agbára rẹ̀ ọ̀kà kọ́tọ́ mọ mẹ́jẹ ẹ̀jọ á nídìí gbogbo orú àwọn nǹkan yìí ara dynamism nìyẹn á wò kí láwùjọ wa ń fẹ́ tí ó jẹ́ kí àwùjọ kó dáa ní ìparí kọ́lọ̀ọ̀bà àlejò ọlá ojú ó ti wà ara tó lè tún àwùjọ yìí ṣe òun ni àtàlíf mi nígbàgbé kí n sọ yẹn a nídìí àwọn tí wọ́n mọ̀ kọ́ nǹkan so orí o kíkọ ìwá rè ó tó ń bẹ lábẹ́rẹ̀ náà àwọn wàsáìlù lè rí láàm àwọn tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ náà a nídìí àwọn èèyàn kan a nídìí àwọn tẹ́lẹ̀ newspaper magazine journals táwọn ọkọ àwọn kan irú wàhálà the eh, Trump tó declare Jerusalem ní capital kíni o tó declare Jerusalem capital àwọn Israeli aláwọn tí wọ́n kọ àlàyé lẹ́kọ̀ọ́ rẹ́rẹ́ lórí ẹ̀ tí ó rí tó àti gbogbo ayé ibo ọrọ síláàmù wa di sí àwọn èèyàn wọn ṣe ń kí o wọn ṣe ń ṣàdùwàlà ètí ń jẹ́ ìjà ẹlòmíì ní ìjà uniform àwọn tí máa wa tí máa ṣàlàyé ẹni tí pa àlùwàlà ẹni tí pa ẹni tí nípa ẹni tí nípa ẹni tí nípa hajj pé hajj àjò à ń eyín ẹni tí gbogbo nǹkan tọ́jọ́ mọ́ islam wa àti tọ́jọ́ má yé àtọ̀run wa a níbi àwọn tí wọ́n máa ń kọ́ torí táwọn èèyàn bá ń kà ó máa ń ṣe kí ni o ó máa ń lapa láwùjọ abẹ ọlọ́run ọlọ́run bá ní táwọn tó ń ṣe o èmi àti ẹ láwọn àṣìṣe yìí ta ni ó ṣe jẹ́ mọ́ni ta ni ó ṣe sọ rẹ́dí àti àbó rẹ̀ di tọ́ ọba wa rẹ́dí ọlọ́run kọ̀ lọ́wọ́ èmi náà rẹ́dí ọlọ́run kọ̀ mi lọ́wọ́ gbogbo àwọn tá a láàfẹ́ tó ṣe yìí má jẹ́ kan náà àwọn tí ó tó máa bàjẹ́ ìwọ tó ọlọ́run fẹ́ tó nǹkan ṣe kìí sí ìwọ ló tó máa ṣe kí ni ló tó máa bàjẹ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu